أشار الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار على والله الله الكاتب يحوى نبوى محمد صلى الله عليه وآله وسلم كما سبحانه وتعالى وبعض إجاك الجنابة kó bá ń bá gbogbo àwọn sọ̀hábà àti gbogbo àwọn ní àpapọ̀ ọlọ́run bá sọ̀hánà wà tààlà sọ fún wa pé ní iná tí iná ìgbà láàrín islam ẹ̀sìn tí ń jẹ́ sí lọ́dọ̀ ọlọ́run islam náà lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn náà ló wà lọ́dọ̀ ọlọ́run eléyìí ni ìtọ́lọ̀ sọ fún wa ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ẹ̀dá àmàlà àmàlà ní ẹ̀sìn lóríṣiríṣi pẹ̀lúgbé oríṣiríṣi làwọn ẹ̀sìn lọ́dọ̀ ara wọn ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ kàṣẹ́ sí onẹ́sì islam ọlọ́dọ̀ àwọn akẹ́lá fẹ́lẹ̀ ní ilẹ̀ oúnjẹ ìkẹta àbáyé ìlà àbíbá àdìmọ̀ ìjà àbúmọ̀lẹ̀ àìyí má àwọn tá a fún kíra àwọn ẹni tàbátà fún àwọn ẹni àwọn christian àwọn náà mele ṣùgbọ́n gbà tí olùdíje náà wà yàpá bá kò yàtọ̀ ìyàwó torí bó nítorí ọ̀sẹ̀ tó wà lẹ́nu ìwọ̀n. Ìgbé ìsìláàmù nìkan mẹ́lẹ̀ lọ́nà tó jẹ́ ọlọ́wọ́ aláwọn ẹ̀wù jẹ́ ìsọ̀rọ̀ náà mẹ́lẹ̀ láyé lọ ní àṣẹ̀fẹ́ náà àṣẹ̀yẹ́ ń ta fún síra yàrìfúnà mú àbìnà àrùn wọ́n máa wọ́n ti tó gbé wá ọlọ́wọ́ kéde òde dàrú pọ́wọ́ òde dàrú mọ́ ọlọ́run ní pé ìró pé ìsìláàmù lọ́nà àwọn náà mọ̀ wọ́n gbà sí òdodo ìlera bá wọn ni wọ́n tako ọlọ́run fi sọ fún aláìní pé ní àmọ́ yẹ yẹ́pẹ́ pé bẹ́rẹ̀ Islam dínà ẹni tó wá tó wá ní ẹ̀sìn ní lòun wá yàtọ̀ sí Islam fàlàyé kò lálàá nínú ọlọ́run nígbà lọ́wọ́ ìpé islam nìkan ní ọ̀nà ọgbà ọwọ́ àfihàn àhírọ́sí mi lẹ́nu sọ́ọ̀tún ní tó bá wá di ọ̀run ìrẹ́ tí ó bá gbé islam pàdé ọlọ́ọba ọlọ́ọba ní mílẹ̀ lọ́sọ̀ọ̀sì rí nínú àwọn tí ó sùfù ní ọwà àwọn èèyàn tó ń fi pàtàkì pẹ̀lú àwọn ẹ̀ka tó ti dá àwọn ẹ̀kẹ́kẹ́ wọn ni wọn lẹ́sìn wọn fẹ́ràn wọn tó bá fẹ́ràn wọn ni wọ́n sọ fún wọn pé ẹ̀wà islam kí ẹni bá ti àjà fẹ́ sọ fún wọn ẹ̀ẹ̀dí tó mọ́lọ fẹ́ ìgbẹ́ ìṣẹ́dá èyàn mọ́ ẹni wọn ní ẹni àtọ́mí ní ìbájẹ̀ sọ́lọ́ tí wọ́n bá ọdún sọ́nù ṣùgbọ́n kí ẹ tó wá mọ gbẹ̀rí wọn jẹ́ kí ẹ tó wá mọ sọ̀pọ́ọ̀tì wọn kí ẹ tó mọ ẹgbàra pa fún wọn ilé ìṣe lànà ẹ̀ torí pé yóò mọ ẹjọ́ wípé tí wọ́n ń ṣe yẹn èèyàn náà ti bá wọn ẹjọ́ lóṣù wọ́n ti máa sọ pé ní àwùjọ tí ẹ bá tẹ́wẹ́ tí ṣe kèfèrí ìhùwà kèfèrí ìsọ̀rọ̀ kèfèrí ìwọ wá ń yọrù sí i bóyá kò dọ́kítà ní bóyá ọ̀sẹ̀ lọ́sẹ̀ tó o bá kọ́ bílẹ̀ náà nígbà kó ń yọrù sí ìwọ náà tí kò wá kèfèrí yẹn. àbíkẹ́ ẹ̀jẹ̀ fún abamọ lórí yẹn kó tó wà mọ́ bá wọn pàtẹ́sítẹ́ ọlọ́ọ̀bà sùnmọ́nà wa sàlá ni ya ayọ̀lẹ́dínà àmọ̀nà láti ẹ̀yìn omi ní àwọn yẹ̀wúdí àti nàṣọ́rọ̀ ẹmọ́ wọn ní wọlé wọ̀dí bà tó ń káwọ́ ìyá àgbà mi àwọn ara wọn ní ẹ̀ríkẹ́jọ máa ṣe ìwò tí ní bẹ́ẹ̀ so ọlọ́ọ̀bá sọ́nà àtàlà òfin ṣàlàyé fún wa ìsìláàmù nìkan lọ́nà balibara alo ìsìláàmù ìyẹn náà ká máa bára wa rí pẹ́ kọlọ́wà mú adó lórí ẹ̀sìn náà kó sì pa lórí ẹ̀sìn náà ẹ̀yẹ ẹ̀rú sí ọlọ́ọ̀bá ètò bá ti dáa ayé máa ń gbógun tì mí wọ́n sì máa ń bá sọ́fà. Gẹ́gẹ́ bá ti mú àwọn ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ní ọ̀fẹ́ pé ilé iná ilẹ̀. Wọ́n látara pé bá látara ọ̀fẹ́ wọn ju wọ́lẹ̀ fún. Àwọn wa máa dọ́gbọ́n máa débi láti mú yàn fún Rúsùlám láti wá lórí mímọ̀ nílé. Ọlọ́ni wá tú láwọ́ tẹ́sí wúlé tàbí káfàrú. Àwọn ìtàn fẹ́ kẹ́ ẹ̀ báwo náà ni oyè tí ṣe kébèrè tẹ̀ lọ́dẹ̀ ló ń gbé nǹkan lórí tani oyè ń gbé kú káàkiri ni oyè wọn sọ̀rọ̀ ni oyè ti dẹ̀ ní yóò wá ìtòdú jẹ̀ sí wọ́n tó wà lójú ọ̀nà wọn náà ní kámẹ́sẹ̀ ra wa ẹ̀sìn làwọn náà ń ṣe ọmọ agbára bá fún ọlọ́ni wa dú láwọn fẹ́ kúrú náà káwọn àkáfàlù ìwà gbèbèrè sẹ́wọ̀n ìlànà gbèbèrè ọ̀fẹ́kẹ́yìn náà tẹ̀lé ni òní lọ́mọ ìpúrọ́dúsì nǹkan wọn ṣe ọ̀dọ̀ awábá lẹ́bì fàtàkì ọlọ́dún lọ́pẹ́kẹ́ irú tọ́mọ ṣe ń pàtàkì lónà sáwà kẹlẹ́bà dédé ni jọmọ ẹni tó gbé nǹkan wúrà lọ́wọ́ nǹkan tó di nǹkan yìí wọ́n ni ó ti wá gbà pẹ̀lú kẹtí ètò tí tó kù tí ó dá ìsìláàmù nìkan lọ́nà káwọn jẹ kẹta wá jẹ oríṣiríṣi èké làwọn mùsùlùmí dání láti fi máa ń ba ìsìláàmù jẹ́ láti fi mọ́ fi tí ó ga kan ọlọ́ba sánà àtàlá ajọ́ pé yàtọ̀ èrò ilé ìdíwà ti pẹ́ bọ́lẹ̀ ti fáwọn àtẹ́bí ọlọ́nà àwọn àtẹ́kájú mẹ́sìn wà kájú dédé ọlọ́ni wà mọ́kàrú wà mọ́kàrú lọ́ wàlọ́wù khairu limakirin ọlọ́láwọn ti fèrí mọ́kàrú ọmọ ndéjì láti pẹ̀sì jẹ́mọ̀ tẹ́gbẹ́sì lọ́wọ́ láti ju àwọn èèyàn kó nu tí wọ́n gbé dání bàbá kárọ̀ mọ́ ìgbà bá dé ní ìtẹ̀lé ọlọ́run dé ti láti máa wọn náà bákan náà ọlọ́run ní ìgbà wọn yẹ kí ìjọ náà káyidá máa fi ìlú káyidá wọn bá táwọn ti fèrè lórí ìgbàkan sùn gbogbo ọ̀nà ni wọ́n ń lò gbogbo agbára ni wọ́n ń lò gbàmí ọ̀nà ní ìjà mídíà gbàmí tọ́ wà ní àyè agbára wọ́n lo agbára láti lè kéde láti fi sọ ìsìláàmù yìí ọlọ́run àti láti fi bàjẹ́ mọ́ àwọn èèyàn lọ́wọ́ eléyìí wà káàkiri ìbọn ọba sọ́nà wa sọ́nà sọ fún akọ́ àkàdáríkà jàánà fi kúlẹ̀ kọ́lé yàtí àkábírọ̀ mùjìrìmí ha gbogbo olóyè ti máa ráwọn àkábírọ̀ mùjìrìmí ha àwọn ọ̀daràn àwọn ọ̀daràn yẹn kí náà máa fẹ́ ìyẹ́ kúrú fi ha wọ́n máa dẹ́gbẹ́ láti dẹ̀sẹ̀rú máa yẹn lọ́wọ́ وما يذكرون إلا بأنفسهم وما يشعرون ọlọ́pàá òkúté wọn rí ara wọn náà ìlú dalé lórí àwọn ẹni wọn kama fẹ́ẹ̀mọ̀ lórí ti ṣe ètè lẹ́nu gẹ́gbà tó fúnra ń dọ̀rọ̀ sílẹ̀ lọ́ba tẹ̀lé ní ilé ìsìnkú mi rú ẹ̀já lọ́kàn mùsùlùmí ni wọ́n ṣe èyí tó yẹ pé mùsùlùmí náà ló ti ti tọ́sù bóun kàn ṣe gẹ́gẹ́ bí ìwà àtẹ̀ tó ẹ̀já sọ fẹ́ kí ilẹ̀ ló rẹ̀ ká lè bá ẹ̀rí tó bá rí àyẹ̀ lọ́sà ìdá láàrin kò tẹ́ni tí ìbá bá jẹ́ ìgbàmí orí jẹ́ mọ́mùsùlùmí ìgbàmí orí jẹ́ kọ̀ọ̀lú ìgbàmí tó lè yóò ẹni tó tẹ̀ ní kankan méjèèjì níjọ lè nìkan gbé ìkan ní tó yẹ pé oníṣẹ̀ṣẹ̀ tọ́nà ìṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ní ìfẹ́ ṣe bẹ́ẹ̀ òun gẹ́gẹ́ náà máa bá wọn ẹ̀yìn bú ìdí olóhùn tẹ̀lé tí kọrin bá rí pé gbé nǹkan wọn ẹ̀rí púpọ̀ ní yóò tó ń tẹ̀lé lọ́dọ̀ ẹ̀kọ́ pọ̀ mùsùlùmí lẹ́ni ẹ̀ gbérù ẹ̀rọ̀pẹ̀ ni ẹlẹ́ẹ̀sì rẹ̀ ọ̀nà tàfàtì mùsùlùmí tó lọ́wọ́ á bá ìkọ̀ọ̀kọ̀ pẹ̀lú ònà máa rẹ̀ ìpẹ́ ẹ̀sìn yìí sẹ́fì ìdàkejì akẹ́kọ̀ọ́ yìí lẹ́fà arábò sí tí wọ́n ẹ̀kọ́ sẹ́yẹ lẹ́nu jọ́mẹ́ta yìí yóò bọ́ sórí social media yóò ti fi islam lé o tó fẹ́ bí apáyẹ ní ara àwọn ìṣe ìṣẹ̀lẹ̀ ìyẹn ni wọ́n tọ́ sí islam gbọ́dọ̀ ní iye méjì gbogbo ọ̀nà tí wọ́n bá wò ní ìfẹ́ lè lọ́dún tí wọ́n ti mọ̀ dódó ọlọ́run bá sọ وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها أو دار الكوا سيأتي الله أو مجرمين يمكروا فيها وما يمكرون إلا بأنفسهم والله لا يسمعون لا بيت بيت أو على ولا بيت سلام قولي ونبلا ولي يريد يريدون ليطفئوا نور الله بأقوائهم ọlọ́run náà fẹ́ pa ẹ̀mí ọlọ́run ọba ni iná lẹ́sìn ẹ̀ ẹ̀sìn náà bẹ́ẹ̀ gbógun tì ṣùgbọ́n kí wọ́n náà bẹ́ẹ̀ fi pa wọ́n fẹ́ pa ìmọ̀lẹ̀ ọlọ́run yẹ̀wọ̀n pẹ̀lẹ́ nu wọn ìyá ìdí fẹ́ nu pa ìmọ̀lẹ̀ iná bá dálẹ̀ gẹ̀ tó bá jò dáadáa ẹni fi pa káfá tó pé ìmọ̀lẹ̀ ọlọ́run ọlọ́run wà lọ́rùn òkè mọ̀nà rẹ̀ wọ̀lọ́rùn òkè mọ̀nà rẹ̀ ọlọ́run ti mọ̀lẹ̀ ẹ̀sìn wọn pé wọ́n kódà ó jẹ́ pé ní àwọn ìṣòro yóò ní kò ní kò mọ́ wọn nínú. Ebi tọ́lọ̀ ti sọ̀rọ̀ láì fún aláwọ̀kárí àyíká lórí ó pọ̀nù Kùrán ìbò ní ọdún ọlọ́ni aláwọ̀kárí àyẹ̀mọ̀ ìṣìkú kódà bọ́ pé àwọn ẹlẹ́mọ inú wọn ní dùn. Ọjọ́ tó wẹ̀rẹ̀ ní gbogbo ẹ̀látọ̀ẹ́ ẹ̀látọ̀ẹ́yà. Ìsìláàmù tẹ́gbá bí àwọn ẹ̀ṣiṣẹ́ kọ̀ọ̀kan lọ́kà gómìnà tẹ́gbá bí àwọn ẹ̀ṣiṣẹ́ kọ̀ọ̀kan tó bá rọ́nà tẹ́wọ́n ní rẹ̀ ní débi lakúkọ́ ní tó ń ṣe ibò láti ní ìdàrúgbọ̀n wọn lọ́wọ́ bẹ́ẹ̀ dé ní ọjà

ilá ẹnìtí mọ̀ ní ọ̀rọ̀ ọlọ́ni kò sọgbẹ́ náà dáyà àbàlá ọlọ́ni báyìí ti dé kò sọgbẹ́ ìmọ́lẹ̀ ilẹ̀ yóò pè wà láwùká yà ní káàfin òkúra náà ní àwọn ìṣòro ìgbéra náà nífẹ̀ yẹmọ́ gbogbo wọn sára ń tètè ilẹ̀ ẹgbẹ́ ẹ̀yẹ olóòsìláàmù sí àwọn olóòsìláàmù sí jọmọ́ tó ti ìké wọn ìkìlọ̀ bá ń kìlọ̀ fúnra ní pé ká má jẹ́ kí èsì àwọn kèfèrí òmù wa tí wọ́n ló fi máa mọ ẹlẹ́sìn ní tọ́mọ dáàbò pé akẹ́sẹ̀ yìí tó ti wá dáàbò tọ́ sẹ́ẹ̀tì yé sẹ́ẹ̀tì jàgídíjàgẹ́ sẹ́ẹ̀tì yé sẹ́ẹ̀tì kíní kan ẹ̀rù bàbá lọ mẹ́ta ẹ̀rù mẹ́ta lọ́sẹ̀ lọ́sẹ̀ jọ o látún pẹ́tù tètè tó náà kíní kan ní òkúta lé nọ́mbà bẹ́ẹ̀ ìdìdì lé nọ́mbà bẹ́ẹ̀ kíkálukú wa kóra rẹ̀ níta lẹ́yìn kò sí sẹ́ẹ̀ fọ́lọ́ kò sí sẹ́ẹ̀ panẹ́bì ní pípíkì ọ̀yà kúkúrú ẹ̀ndé sílẹ̀ ọlọ́ni ọ̀yà kúkúrú mọ́ ọlọ́ni ẹ̀ndé tẹ̀sí wọn káwé ẹjọ́ borí ọlọ́run fẹ́rẹ̀ oṣù máa ti rí ta'ala so ètè sí yìí ó ti wà sí pẹ́ táwọn akẹfẹ̀rí tí wọ́n máa ń lò láti gbogbo tẹ̀sí ẹ̀já kọ̀tọ̀kọ̀tọ̀ ń parí ìdáàbòbò tó sùn kan fẹ́ gbé dání Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí wọn náà gbé dìde gbogbo àti ìlànà pé kó tó dìde lọ sí ẹwọn ti mọ ilé yẹn ní gbogbo ìlú ìgbà tó ti dé àwọn sẹ́ńtà fún wọn sọ̀sọ̀ kú sọ ń parẹ̀ yọ wá ń káyà ọ̀n káyà kó kéde níbi ọ̀fẹ́ kan rí mi ní kíníkan bó ṣe yóò bá bọ́ lẹ́nu àwọn èèyàn ló yẹ ká lè bí bọ́ kò ní tó ọ̀pá lẹ́bi tán pé bóyá tá a bá pè é ìjọba yìí tá a bá pè é báyìí tó gbé wà rẹ̀ yóò sàmù. tòfẹ́rì kò náà ní ó nígbà tó ń wọ̀ lóun mọ́ta àlejò ní ìtàkẹ́tẹ́ wá pàdé lónà ọkùnrin kan ẹ̀yìn jákujáku tó ti bá o mọ́ta lówó onígbàkúsọ o láti fi ilé àwọn èèyàn sàmù. nígbà tó wọn bẹ́ẹ̀ sàmù ọ̀rọ̀ ọkùnrin nǹkan kò dá olóńkọ́kọ́ gbà tí wọ́n nígbà tó wá súnmọ́ lẹ́nu àwọn Muhammad sallallahu alaihi wa sallam tó ní pé a ah, òdodo ní sí ẹni ìgbé wa irú ẹ wà lẹ́ni táwọn yẹn ti sí ẹsẹ̀ ọlọ́run ọba látàyà nínú wa ló tọ́lọ́ ti káwọn àmẹ́rin máa jíṣẹ́ bẹ́ẹ̀ náà yẹn gbogbo tí wọ́n ní wọ́n ń tètè sí wọn wọ́n lo ogun tẹnu wọ́n lo ogun nǹkan ìjà wọ́n lo ogun agbára wọ́n lo ogun ète ẹ̀kọ́ tó wọn sọ pa àwọn ìjọ rẹ̀ àdébìnrin òṣìwà má kàrú mọ́tòrá kò bá ọ̀rọ̀ wọ́n já ìyálà ìyá èyí ni alóhùn ilé àjẹmọ́rọ́ náà lọ. jẹ̀mọ́ ta ló wá padà borí ta ló padà Ibrahim àti salam gbogbo ètò ni wọ́n dá wọ́n ló kókó mọ́ wọ́n lé mọ́ ìgbà tó dáre kọ́kọ́ lu harikú wọn. ó dà wọ́n ń túrú àlè átakùn àwọn òǹsàárì yẹn ràn wọ́n lọ́wọ́ tí Ibrahim yìí kó má fi tiẹ̀ kó bá wọn. àjọ pé sálẹ́bí Ibrahim ń sọ etí fẹ́ máa lékè etí ń fẹ́ẹ̀dì lílùlù. àwọn òǹsàárì bí nǹkan ìbí àyẹ̀ ti ẹni máa ń sọ lé nínú àyẹ̀ àwọn nǹkan àtẹ́báyé àwọn àtẹ́tẹ́tẹ́tẹ́ ti gbá o. bẹ́ẹ̀ ni jẹ́ ìpè látọ̀bà ẹ̀yẹ ẹ̀kú jọ irú bẹ́ẹ̀ jẹ́lẹ̀ àwọn ìjà nílùú Ibrahim sọ̀tún á sọ̀rọ̀ àlẹ́ àtàkùn tí gbogbo nǹkan táwa kó lẹ̀ yìí àwa yìí ṣe mọ́ yóò wá lẹ́sìn kan dé èyí yóò wá ní kámọ́ ṣe mọ́ ẹ mọ́ gbà kó o. wọ́n sì mú lè rí wọn lẹ́sùn tán ẹ̀dáná ọjà lẹ́bí àjọ̀rọ̀ yìí síbẹ̀ gbọ́wọ́ pèsè ìdọ́lọ́ ní kúnlẹ́yà lẹ́rù kú ní bàtà pàtàlámà ní aláàbọ̀rọ̀ ọ̀sìn ìrẹ́ lẹ́sọ̀mọ ní ọkọ̀ ìdíkù ọ̀sìn tó bá kọ́ wá kó síbẹ̀ kó tó wá jẹ́ sàlámà ní

èmi ààrẹ tó pọ́lọ́ sí ìdìdì ọgbọ̀gbọ̀ eléré nítorí kí ètò láti fi ẹ̀sà ẹwà rẹ̀ fẹ́ ẹ̀ta kọ̀mọ̀ ní ìsìlámù lẹ́nu ìmìíràn ní ìlú ìsìlámù mọ́rù torí kẹ́mẹ́bà àkọ̀mù lẹ́nu yẹmọ́ tí ẹ bá gbọ́ ẹ̀sìn ẹ̀sìn kò sí gbogbo ìsìlámù ọjà ọmọ ìgbẹ́ ara wọn láti láàmù sí ọlọ́run sọ̀tún ẹgbẹ́ wo ní ẹ̀kẹ́kẹ́ wọ́n wọ́n náà wá gbogbo tó sọjá kújà fún yìí wọ́n náà wá fẹ́ máa ṣe iyèméjì ayẹ́kọ́ ọmọ tó ń ṣe o ayẹ́kọ́ tí wọ́n ti kò dẹ́ lójú ẹ̀sìn dèrè òkòrò láti ojú sí ọlọ́ni nínú ẹ̀mọ́ ni múmi ní òun ẹ̀yìn pàtó múmi yìí náà jẹ́ pé àlẹ́bí náà yóò mi nínú ẹbí láàrin wọn yóò mi à yóò mi nínú ẹbí láàrin ọ̀rọ̀ tó lè náà tó gbọ́dọ̀ bá àtòjú iṣẹ́ rẹ̀ tó mọ̀ làwọn yàrá báàbù tó wà pé méjì lórí ẹ̀. wọ́n bá wọ pépè ọkọ̀ mẹ́rẹ́ náà fẹ́ yí lẹ̀ mọ́tẹ́ẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ ti sọnù yìí tó ń gbé tí wọ́n náà ń yà sọ́rọ̀ wọn tó wá ọmọ rọ́rọ̀ sọ tó wà ń lè méjì tẹ́tí wá bẹ́ẹ̀ dàbí ẹ lọ́wọ́ wọn náà tó ṣe. tó ète ti ètò ti pẹ́ ni ètò ti pẹ́ ni sọ fún pa àmì lọ́nà sọ láyé wípé wọ́n bèèrè ìdí fún ànábì Ibrahim ọlọ́run fàjà àlẹ́rùn àfàlì àfàlù ẹni tó wà ẹni àrílẹ̀ ẹ̀rọ tó bá ní ẹni àrílẹ̀ tí ó dáwọ́ kẹ́kẹ́ ọlọ́run gbogbo ẹgbẹ́ tí tẹjọ́ náà ẹni àrílẹ̀ ẹ̀mọ́ ẹ̀mọ́ tó kọ̀ Ibrahim tálẹ̀ gbogbo rẹ̀ máa ń náà wọ̀nyí láti tẹni àrílẹ̀ ìyẹn láyé lò tó yẹn dálé ní Islam kò gbọ́dọ̀ jẹ́ bákàbákà lójú wa torí tí tó ti wà pípẹ́ ní ọlọ́ba tó máa ń lọ́rọ̀ tààlà ó sì sọ̀rọ̀ ń pa wọn. bákan náà àwọn èèyàn tètè láti lu àyè sálẹ̀ lọ́tọ̀ sọ fún sọ́tí kódà nínú àwọn ẹ̀wù ní ìgbà náà wọ́n ń pe lọ́mọ ẹ̀sìn náà torí ọ̀nà tí ààrẹ gbà tí tọ́lọ̀ fi ṣe àmì ìgbẹ̀já mọ̀ èyí ń parí kájú bá tó gbé ní ẹ̀sìn kájú bá jẹ́ ọlọ́dún àmọ́kàrú ọmọkàrọ̀ lọ́ọ̀ wọ́n ń dètè ètè wá

àtẹ́bí ìsá yóò sọ̀kalẹ̀ ayé yóò sọ̀kalẹ̀ ayé olóòtú máa gbé wọn láti àrẹwà tẹ́ yóò máa gbà torí pé ìsìláàmù náà lọ́dọ̀ ń fi rẹ̀ jẹ́mọ̀ ẹ̀rọ wa tó wá dédé sọ́fẹ́ pamọ́ jọ ní sọ́fẹ́ pàjọ́ tó kọ́ ẹ̀rí pé tábà kó pọ̀ kan ní wọ́n sì ọ̀nà tí ó dàlá àjọ àtọ̀ ta ló padà léke àtẹ́bí wa ìsá ni bákan náà ni wọ́n ti fánibà Muhammad ọlọ́niwà ìdí ẹmù kúrú bí kalẹ̀ ní ìnà káfàrù àwọn tẹ̀fẹ̀ nígbà bá ń tẹ̀tẹ̀ sí rẹ̀ ànẹ́bì yìí ti bi túká áwò ìtùlù ṣe ká mú túká tó mọ́ bí sàní ṣe ká ti mẹ́wọ̀n ẹgbẹ́rẹ́ ni wọ́n pè ní wọ́n pè ní ti pẹ̀lú lórí ọ̀rọ̀ ànẹ́bì wọ́n kó jọ fáàyè ìjọba ń pèlú dárò mẹ́lú wà ìyẹn ní ilé ìpéjọ ìpéjọ ìkábọ̀kẹ́ pálámẹ́ǹtì lẹ́yìn ìgbà àwọn kùrẹ́sì nílùú mọ́kàndá náà ẹ̀fẹ̀ àwọn àgbààgbà lẹ́kùn wọn mọ̀ yìí nílá àfẹ́sí tó ló ń gbé wá yìí láì dákò lọ́wọ́ ẹ̀ ẹ̀fẹ̀ tó kọ́ dáwọ́ ti ní ti ti àwọn èdè nínú èdè sẹ́ta ni pé ẹja owó kan tó dábì dákẹ́ lórí ẹ̀sìn rẹ̀ yìí ìyẹn ò jàdẹ́bì ẹja ti kò tán nítorí kí ó ti pé ipò yẹn wù wọn láti fún ní ọdún kò ti pé kó láti ìṣẹ̀lẹ̀ rẹ̀ yìí lẹ̀ ẹbí àbáwọn ilé ẹgbẹ́ àwọn alábọ̀tẹ̀ ìgbẹ̀rẹ̀ tó kẹfà àbáwọn onídẹ̀ẹ̀dì ló bá ń sọ̀pọ̀ tí wọ́n ní wọ́n bá àwọn ọmọdé. ẹgbẹ́ ni gbogbo ẹ̀rọ ló bá lórí ìkó rán ẹjá fún níyàwó tó dáa jù àrẹ bí òògùn dá wọn lóhùn torí òfin ẹ̀sìn òun lẹ́lẹ́ ti bájà tó lè yọ̀bá fún ẹja àwọn àtàfáàmìlì ẹja mọ́tàgà fún wọn kámọ́ra fún wọn mọ́ káfara ní kòránẹ́bì ẹlẹ́rẹ̀ padà ló padà ẹjá tó mọ́ bá ṣe padà wíwà tó wá jí gbẹ̀rì àwọn akójọ àpéjọ kan tó kó gbogbo agbára sínú ẹwọ́n ní káàkiri mẹ́wọ̀n ẹgbẹ̀rẹ̀ ní tó tẹ̀ mọ́ jáde mọ́ nígbà tó bá ti wọ́n ní kò ní máa polówó rẹ̀ sí ọmọ ìgbélé tó mọ̀ ní òòsà tó ń dá ọlọ́ni nígbà tí wọ́n tètè pè òbí nìkan tiẹ̀ òde ẹ̀rẹ́ ti báyìí ti tẹ́ padà fẹ́nu kò sí lórí títì yẹn ni pé ẹ̀yà pa ìbára pa ìṣirò tẹ́lẹ̀ ẹ̀sì tó gbé wá kò ní lọ́mọ́ ẹ̀sìn wọ́n tẹ́ síbẹ̀ àwọn yóò fi dùn àwọn kan ní ẹgbẹ́ alẹ́ fóònù ni yẹ̀mọ́ nítorí ẹ̀sìn rẹ̀ ni o ṣùgbọ́n ẹgbẹ́ alẹ́ fóònù wọn ni ah, ẹ̀jẹ̀ á mọ̀ ṣèyí o. ara lọ bẹ́ẹ̀ tó lọ bẹ́ẹ̀ kò kéwòn kò jẹ́ rí ẹnu ẹkù tó bá dọ̀ ọ̀tá yóò ráwọn fọ́lọ́wà ní bẹ́ẹ̀ fọ́lọ́wà ẹni padà wá sí gbogbo mẹ́ta tó bá yá ìbá mú apá ọlọ́ni bá ti ń sọ̀rọ̀ yẹn tó ń pèsè kòrò jẹmọ́ àtẹ́bí náà lè yìí ó mọ̀ pé ní àwọn sáyẹ́ǹsì láti pẹ̀lẹ̀ ẹ̀sìn náà ní ti wọ́n lù pé ẹ̀sìn ní lòdì gbogbo ọ̀nà sáábà fi bàjá náà láti bàjá pẹ̀lẹ̀ bá sọ̀sọ̀ fún wọn pa rẹ̀ pẹ̀lẹ̀ pẹ̀ká fún ẹ̀ ní ṣe pẹ̀lẹ̀ pẹ̀ká tó bù tí wọ́n ní ìbáwọn ṣe káàkiri nìyẹn bákan náà ọlọ́ba sọ̀rọ̀ àtàlá ọlọ́pàá àwọn ànẹ́bì míì náà bẹ́ẹ̀ pé àwọn ẹ̀kùnṣe rí òun wọn a máa débi sí wọn èyí tó lé kẹta onídùúfẹ́ àwọn èyí tó gbóòmù ní mọ́sá wọ́n á bọ́ ń láti fi dá ìfìlọ́wọ́ mọ́sá ọlọ́run ọmọ kẹ́dù fìràúnà ìlà fi tàbá gbogbo èdè ti fìràúnà dáńkọ́ ìlà fi tàbá gbogbo ló padà jáde ìparun náà ló padà jáde títà wá ní ti mú padà so ìnáàdù rọra wa léjì pé gbogbo ìwé táwọn ìdílé bá wù dá nínú ọ̀rọ̀ lórí social media ní ní ọ̀nà tẹ̀sí ẹ̀mọ́ ìjẹ́ kókó òkú bá wa kàmáà pé a ah, ń rọ́rọ̀ sọ wọn lè kẹ́mọ́ ìsìláàmù pé pé nǹkan tí wọ́n lè mọ̀ yìí nǹkan tí wọ́n ṣe lè láwùjọ náà ni pé kálukú náà ní í ṣe wọ́n yẹ kí wọ́n ní máa rí bí àfẹ́sìn wa náà lórí ká ẹ̀bá gbọ́ ìsìláàmù sí ẹ̀yìn orí pé ẹ̀mí jàgídíjàgẹ́ni ẹ̀rùmí náà wá ń kóra sí láti máa sọ pé mùsùlùmí lò jẹ̀mọ́ ìbílẹ̀ ìmọ̀ pé ẹ̀mí ìtẹ̀kọ́lọ̀ sọ̀wọ́ sí mọ́tò wá ń sọ tó rẹ̀ ẹni tí kò ní ìsìláàmù àbẹ́ni tí ń wọnú rẹ̀ ẹ̀jẹ̀ mẹ́tì sọ̀rọ̀ nílùú àyẹ̀jẹ̀ kódà àwọn ẹni ti sẹ́rò pé mùsùlùmí kéré nu ó ní wọn wọlú ìsìláàfù sí bẹ̀rẹ̀ tí nìkan tó ń gbọ́ ní táwọn tó kó láàrin wọn yàrá ẹ̀yìn bẹ́ẹ̀lẹ̀ ní lójú ọ̀nà ìwọ̀n tó wà wà bẹ́ẹ̀ sọ́ọ́ sí níbẹ̀ tọ́sí ìgbàgbọ́ lọ́sọ̀ àwọn ẹ̀sìn ìbejì ó gbé yẹ kọ́mọ dúpẹ́ sí i tó yẹ kí mùsùlùmí kan ká ní ìdí ó dà òun láàbà ní ẹ̀ láàbì ẹ̀sìn gbogbo àwọn àdébí ọlọ́run ní bákan náà ẹ̀sìn àṣẹ lálẹ́ tí ò tí èmi ní wípé ló bá fi òye kò sí sí inú àlùjẹ tèmi lọ. ẹ̀yìn tí ò bá fẹ́ kò sí èmi ní bẹ́ẹ̀ ẹ bá jẹ́ kéde rí òun ní òtún lọ́nà ìwọ́n náà kópa sọ lẹ́nu ọ máa àtúnṣe ti tó bá sọ ọ máa gbà wọn pé ẹ̀sìn làwọn náà ẹ̀sìn làwọn náà ẹ̀sìn làwọn náà. ọba tẹ̀lé ẹjọ́ ọdún lọ́dọ̀ ìwé lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí tó lọ́n dè ní ìgbàlá ọlọ́run ti mọ olódà ọdún ọ̀pọ̀lọ́dọ̀ àwa àádọ́jú sí ní sábà tẹ̀lé sí ó ara yọ tẹ̀lé ní ọdọ̀ tí mo dá sí o láti ẹjọ́ lọ́dọ̀ ìyá làwọn náà gbọdọ̀ yóò tẹ̀sẹ̀ wa bákan náà gbọdọ̀ ṣiṣẹ́ ní ẹ̀ tó bá ń tẹ̀sẹ̀ sí i ẹ̀ tó bá ń tẹ̀sẹ̀ sí i ilé ìwé bá bọ̀ yìí. àgbẹ̀yẹ ilé ẹgbẹ́ ní báyìí bá padà sọ fáwọn ìpèsè yìí náà ẹ̀dùn kan náà ọmọ ń pakó ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀ ìgbà ilé yóò ní ṣùgbọ́n ẹni tí ń tẹ̀sẹ̀ rẹ̀ táwọn tó bẹ́ẹ̀ kan mọ̀ kò ní kọ́lọ́ máa fún wọn láti alá ó sàánú àfọ́mọ́ àdúgbò الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين èyàn ló sínú lọ́wọ́ kámọ̀ pé láti ìgbàtọ́nà bá sọ́nà àtàlá tó ti dáwẹ̀ ẹ̀ká náà ni òdòdó wọ́n sì ní ọmọ òdòdó lọ́wọ́ àtàìdá sálórí ṣètọ́ olóbi náà ń gbogbo àwọn ogun ọlọ́run wọ́n wà bákan náà àwọn ọmọ ogun ṣètọ́ọ̀nù wọ́n wà ọmọ ogun ọlọ́run náà làwọn tí wọ́n dúró tẹ̀sán ọlọ́run kí wọ́n yẹ gbà pẹ́ wọ́n yẹ mọ́ ẹ̀kọ́ gbà kẹ́kẹ́ pẹ̀lú àgbẹ̀lẹ́ àwọn àgbẹ̀jọ́ ọlọ́run àgbègbè àtọ́tẹ̀lé wọn lọ́lọ́run ló máa ti wà ìpínlẹ̀ tó ń dáná láwọn ọmọlọ́gbà lọ́wọ́ àwọn ọmọ òkè tó jẹ́ kí ó dùn ní ọmọ òkè àwọn tó jẹ́ àtiwà àwọn ẹ̀nà máa wí ìlú ìyẹn pé ẹ̀sìn tó gbé dání òun ló máa lékè ṣùgbọ́n àwọn ọmọ ọgbọ́n èkó ẹ mọ ẹrù nígbà tó ń lágbára ń dàbí gbọ́nà ní nínú ẹ̀fẹ́ ìdàṣẹ ìtọ́ káàdọ̀dọ̀ yìí nígbà táyà bá dúró jẹ́ ìdàdà ṣùgbọ́n tó bá gbẹ́yé ìlànà ẹ̀dẹ́ àyẹ̀dọ̀kún lágbára ara ẹ̀mí ìlú báwọn ìlú dábẹ̀ ìlànà ìlú ní. ọlọ́run àti ṣètọ́ tó jọ ga àrùn lẹ́gbẹ̀ ìlànà rẹ̀ àti gbogbo wọn lẹ́rìí tẹ́tẹ́ ìdá ṣètọ́ káàdẹ̀dọ̀ ìfà nítòṣẹ́jú ṣùgbọ́n nígbà wo nígbà bá a bá mójútó tó yẹ ká mójútó nínú ẹ̀sìn wa ọlọ́run àmà káìdù lè káàfin ní ìlànà àfihàn láàrín gbogbo àkẹfìní gbogbo gbogbo pé gbogbo ọ̀tẹ̀ gbogbo èdè wọn pé alẹ́ ti yíya àbàjẹ́ àdùnẹ́dọ́gbọ̀jẹ̀ sòyẹn ni wọ́n mùsùlùmí lọ́gbọ́dọ̀ fọkàbalẹ̀ pé ìsìláàmù náà ni ẹni àtìlà kódà báwọn èèyàn bá ń wá ọ̀nà láti pé bẹ́ẹ̀ àwọn gbogbo ti. ọlọ́run sọ fún wa ní sọ́ọ̀tù Ibrahim ọlọ́run wà kọ́ni makaru makaru makarọ́hùn àwọn tèbèrè wọn dẹ́sẹ̀ dẹ́sẹ̀ wà ń dà lọ́rùn mọ́tìrì mọ́tìrì gbogbo náà ṣe náà ọlọ́mọ náà rí wà ń kánà mọ́tìrì hù ìfẹ̀lúwìlà nínú ìwé ìgbà subhanallah àwọn yóò gbogbo tẹ̀sí ibi ìrẹsẹ̀ yé tẹ̀sẹ̀ yẹ dé ó bẹ̀rẹ̀ dà òkè wo ó bẹ̀rẹ̀ dà òkè wo àní ìsìláàmù ilẹ̀ àwò àwò ọlọ́run ní wọ́n fi ń tètè wèé tí ó fẹ́ lè wó òkè látara pé òdodo ní lókè ọlọ́run ní wà ní dàbá ìwájú gbogbo tẹ̀sí lọ́dọ̀ ọlọ́pọ̀ pamọ́ sọ́dọ̀ àwọn ẹ̀dá sáńtẹ́sì làgbọ́dọ̀ tẹ̀sí wáyé tóbi tí jẹ́ ìsìláàmù gan ẹlòmíì inú òkè mọ́ ẹlòmíì dọ̀rọ̀ pé aṣọ tó yẹn kẹwọ̀ tó ìsì láti bọ́ yóò kẹ̀ bọ́ lẹ́kẹ́ náà ní ẹ̀yọ́ ọlọ́run tó jẹ́ ìdájọ́ rẹ̀ lọ ṣe báwọn ọ̀rẹ́ kí ní sọ àyẹ̀wò amúlé ìfẹ́ ìdíjàtọ̀ wà ń tẹ̀tẹ̀lẹ̀ kí lọ dámọ̀ ẹgbẹ́ ọmọ ọmọ ọlọ́run ní sọ́ọ̀rọ̀ ẹbí nígbà tó wà ń bẹ̀ ẹni kó ká bá dà ẹ̀tẹ̀rẹ̀ kó ka àwọn tó wá rú tí ó wà lọ́wọ́ àlẹ̀ yìí àlámùsàrà kẹ́mi la mọ̀ mọ̀ mí ọ̀nà tí bá fi ọ̀pọ̀lọpọ̀ àyàn tó fa ọ̀nà tó bá dọ̀rùn ẹ̀ẹ̀kan tó bá bèèrè nínú sàánà pé tààlẹ́tọ́ tẹ̀lé ń bẹni kan sọ̀rọ̀ láyé ìbílẹ̀ kan mọ́ sọ ni kò mọ kẹ́kẹ́ kò dá kẹ́kẹ́ mọ̀ ẹ wá lè ti àwọn kèké ní òní mọ ẹrú àwọn ẹ̀yìn ẹtí tí wọ́n dàtí márùn tó pé tí ń gbàwẹ̀ tó pé tó tún náà náwá fílù nẹ́fílà o ó sọ̀rọ̀ kẹtọ́ rírù yíò ọlọ́mọdé arápadà tẹ̀kú ó fẹ́ fòfẹ́ ẹlẹ́kẹ̀lẹ́ láàrin àtẹ́sí ilẹ̀ mọ́ ìṣó polú láàmù lẹ́nu yẹn àyíwẹ̀ ìyàwó ni yẹn ìyẹn ò gbọ́ láàmù náà yé tẹ́lẹ̀ so àwọn tí wọ́n kọ́ yé gan tá kẹfìrí bá ohun èdè ní yóò kọ́ míyàn yóò pé èyàn kẹtọ́ ní irọ́ lẹ pa láàmù kọ́ ẹ̀kẹ́ sọ ní ẹni ẹ tó kọ́ yẹn yóò fi kátó alùpẹ́ ẹ̀ tẹ́lẹ̀ pé kọ́ ló fọ́ lónìí ẹ̀ kájọ́ ń wà ìsìláàmù kájẹ́kọ̀ọ́ ìsìláàmù kájì ìfẹ́ńtẹ́lì ìfẹ́ńtẹ́lì ìsìláàmù gbogbo tó bá sọ lórí ìsìláàmù ti kẹ́kẹ́ kó tẹ̀yà lólẹ̀ ní àtẹ̀mọ̀ ẹgbọ̀n náà ni àwọn lórí bẹ́ẹ̀ ẹlòmí ò tọ́tọ̀mọ̀ ẹlòmí tẹ̀ kọ́ wọ́n tọ̀ bẹ́ẹ̀ jáńtìrẹ́rẹ́ jáńtìrẹ́rẹ́ tó ti wà láwùjọ bẹ́ẹ̀ èyí máa ń kẹ́kọ̀ọ́ pa ẹ̀sìn ni bákan náà gbàgbé tó bá ń gbé wá èyí ò ní ọ̀nà kéèyàn fi mọ́ gbádànù pé eléyìí ò rí bẹ́ẹ̀ eléyìí ò rí bẹ́ẹ̀ torí pé àwọn ilé ti mẹ́wọ̀n ní fìtílẹ̀ ọlọ́niwà kọ̀dọ̀mọ́kàrọ̀ lẹ́bí náà ní kọ́bùlì fàlẹ̀lá ìlúmọ́kùnrin jẹ̀mí à àwọn tó síwájú àwọn àtẹlé iná ẹ̀nà tó ṣe bẹ́ẹ̀ ìtúkà kẹfẹ́ rí ni wọ́n nílẹ̀ jáde àwọn ọmọ tó fọ́n tó bá rẹ̀ àwọn orí ikú ipa rẹ̀ tó bá ní agbára kí wọ́n lu agbára yẹn láti fi gbógun tẹ̀sí nítorí tí nítorí pọ́n náà fẹ́ jayé bákan náà náà fẹ́ bí tí wọ́n tí ò dáa yẹn fẹ́ fi hàn ọlọ́ni sìkè bá rọ̀ fìlà áàrùn ètò wọn ṣe yẹn àná ẹ̀fẹ́ gbogbo irọ́ àná gbọdọ̀ lékè lórílẹ̀ kára wọn náà ni wọ́n mọ́kìrù sẹ́yìn bákan náà wọ́n jẹ́ ti aburú wà láàyè ìkùn mọ́kìrù sẹ́yìn mú ilà bí ahàlì wọ́n ò pè é yìí sáàbà ló tẹ̀sẹ̀ wa wọ́n wá ní orí edé tèlè tẹ́ dàlé náà ni olúwa ló padà dàlé lọ́dọ̀ ọwọ́ wa jẹ́ mẹ́rin kágbẹ́sìn wa yíò káwọn pé ìsìláàmù nìkan lọ́nà ká máa rò pé ẹnìkan akọrin ẹnìkan ẹ̀yìn náà ẹni tí ń kọrin tẹ́lẹ̀ tí ló dámọ̀ ní ẹ̀sìn tó kẹ́fù fẹ́ olóòsì ìsìláàmù mọ́ ẹnìkan bóyá eléré tàgé kan ẹnìkan ẹnìkan náà tẹ̀ ṣe kékeré ní kí ní ọgbọ́n nínú ẹ̀sìn lọ́dọ̀ àwọn káyà tó ti ká lágbèjà ti kú kí ló ti fà á torí pé wọ́n ta mùsùlùmí kíní kan kíní mùsùlùmí ló ṣe kíní kan ẹnìkan ta ìdáwọ́ta aláwọ̀ akọ́bárò àbí ẹlòmí ò sàídá tó fi ayélujára ẹlòmí ò sàídá tó pe ṣàngó tí ẹgbẹ́ tó pe ṣàngó lóní kó máa ṣe àyùgbẹ́ tó oríkè tó bá ti wá fẹ́ wá wè tèmi tó bá ti mọ̀ fẹ́ fi hàn mùsùlùmí ẹ̀rọ máa ṣe ìkẹ́nà ìdá aláwọ̀ akọ́bárò ẹni tó wá gbé yẹn kú ló wà á ṣe orí aláwọ̀ akọ́bárò náà bá lónìí mùsùlùmí ló ṣe ẹ̀ tó lọ́wọ́ nípa ẹja ẹja sọ aláwọ̀ akọ́bá kọ́bá tó ọ̀pẹ́ mùsùlùmí náà ní ojú tó yí oúnjẹ tó mùsùlùmí tó ń sàìdá wà tẹ́pọ̀ já sẹ́rẹ́rẹ́ ìmí tó lọ forúkọ ẹ̀sìn sí báwọn olùkọ ẹ̀sìn kọ́ ló fi ọtí lé ìwọ lọ sí lọ́wọ́ ara Islam òun náà ní ẹ̀sìn tí ó dá bẹ́ẹ̀ lẹ́yìn tọ́lọ̀ ń fi ròyìn Islam náà ní àlàáfíà ẹjọ́ ẹ̀lẹ́kùn ní Islam látara àsàlám ló ti wá kábẹ́rọ ọlọ́ọ̀jẹ̀ kámọ̀ntánṣe nínú ẹ̀sìn kámọ̀ntánṣe kákàmọ́ jẹ́ mùsùlùmí pẹ̀lú kọlásán káàrẹ jẹ́ mùsùlùmí pẹ̀lú ibi tó bá ti kí wá sí àwọn náà lọ àbí ogun tó bá ti sọ́ ní kìláàbù láàrín ọgbà tó kó ṣe rí ní iye nígbà tó bá ń gbàgbọ́ ṣe rí alẹ́ tó dáa ni ṣé ìwọ wà á rí pé ó dáa bá nígbà tó yẹ pé nǹkan aburú náà fi ń ròyìn rẹ̀ ẹ̀yìn náà wà láìda ìlàkàrẹ̀ ìdí ìmí ti jẹ́ mùsùlùmí rí ìmí lọ́kọ́ kura ní yorùbá yóò wà lọ gébì kan wá ọ̀nà èyí náà wọ́n ti mọ̀ mọ̀ nìkan máa ṣe. látọ̀jú ẹ̀ sìn ẹnìkan lọ pé ọdún ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ mùsùlùmí sẹ́yìn gbogbo ẹgbẹ́gbẹ́ mùsùlùmí yẹn náà máa lùmí máa wọ ẹ̀ ọkọ ló sọ kura ní wọn ló sọ. wà lọ mú àyà pẹ̀lú sátú mẹ́rí àtò wà ní kó ńlá wà rídu ha pé gbogbo yín lẹ máa tọ́wọ́ èyí náà wọ́n ti fẹ́ẹ̀sì yẹn tó ní gbogbo wọ̀ ìwọ́n tó bá ara ẹgbẹ́ kẹ̀kẹ́ wọ́n náà gá tó dánú kùránì ló ti mú àbí bẹ́ẹ̀ ni tí àyà ń sọ ni pé afárá ńlá bíbí iná gbogbo ẹ̀ ló gba bẹ̀ kọjá bó ti báyìí ó wọnú náà ẹni tó bá ti ẹbí látara afárá yóò àmọ́ já nínú náà kò wá kẹ́yìn tó tẹ̀lé súnmọ́ ìdẹ́jì lẹ́bí náà tàkọ́ ṣùgbọ́n ẹni tó bá táyọ̀ ọlọ́run àwọn ó là ń bẹ̀ kò káyò mọ́ ó kà ara dúró lórí ó sì sọ ọrùn súrà tó wà ó sì sọ iye ayá rẹ̀ ó ní èyí náà òkúránì tó ní ó kà lóyìnbó kà yóò bá yẹmọ mùsùlùmí tó lò wá dákẹ́ mọ̀ ní kẹta ṣẹ̀ ní ẹ̀ sí ní ìwọ̀n ẹnukúránì olóòwà wọn ní èméjì ok tí ìwọ́n bá máa nukúrá ẹdẹ fún wa ní ìtòsúnmọ́ wa ọlọ́ni fàwọn ẹni olórí mùsọ̀lìn gbogbo ẹni tó bá ń kírun àwọn òkèrùkèrù wọn ó yíyà tí ìyẹn bá dúró lórí yẹn tó ní bọ́ bẹ́ẹ̀ àtúntí ká ìlú tó àtúntí ẹdúlá àwọn ọ̀nẹ́ àbí tó pátá àlàmà àyà fàwa inú nínú mùsùlùmí níbi tí wọ́n fẹ́ àwọn oníkírù kírù kan ó jìyà tí ẹ bá dún lórí ẹ̀jẹ̀ mọ́ ṣé kò ní wọn gbà tí wọ́n ní kún kírù mú gbàtọ́nà tó lóò jẹmi níyà pọ̀tẹ́ ẹ̀wọ̀ lọ́lọ́sọ kí lọ́lọ́sọ fún ní gbẹ̀yẹ̀ ọlọ́nà àlẹ́bí náà wọ́n á ń sọ láti ń fa àwọn ẹ̀rọ tó èyí kírù wọn déédéé tí wọ́n ti bó ṣe dá ọ̀tọ́ ẹ̀mọ́ ní láàrin pọ̀tẹ́ bára kú omi tí mo ka wọ́n ní ọlọ́nà ẹ̀tẹ́ ìsinmi olóòtú jẹ yíyá ẹ̀ tí ò dá kàmọ́ olóko tọ́ ni irú ẹ̀ nẹ́fí ń ta ọmọ mùsùlùmí mi lèmi látàrí ìlú tí wọ́n ń dá àwọn míì ti tẹnu bá rúkọ àti ah, ìṣẹ̀lẹ̀ ń pọ̀ láwùjọ yìí ni ó ti wà láwọn àwùjọ kẹtipẹ́ wọ́n ń bọ̀ kẹ́lẹ́ àdìmọ̀tẹ̀ ṣìrìkún àwọn ọ̀rẹ́ sáré wọ́n ọmọ ọ̀pọ̀lọpọ̀ náà a ń padà wàá lò wọn láti fi takàsí náà nínú àwọn ẹyọ nǹkan nínú kùránì àwọn ẹ̀kan nínú hadith àwọn fi àwọn fi takò síláà àwọn fi torí àwọn èèyàn àyíwọ̀n wákà ìgbà náà mọ̀ kódà ya kùránì ló pọ̀ tì bẹ́ẹ̀ lè tẹ̀lélé tó a gbọ́dọ̀ sí ẹ̀ méjì lórí táyé káàtì bẹ̀rù ọlọ́run wa káàtì ó ti ẹ̀sìn kó ti tó àti kó ti yẹ kọ́lọ̀ bá sùpánà wa tààlà kí ó sàánú ẹnì kọ̀ọ̀kan wa kó wọn ló ní olódodo kò tó wá fún mùsùlùmí délẹ̀ ọlọ́ni wàláàfà mùsùlùmí ìlà wà láti mùsùlùmí ikú gbọdọ̀ bá yín lórí kẹ̀kẹ́ lórí ìsìláàmù lọ èyí ti ìsìláàmù ẹ tó bá ti ó ti sórí ikú kọ́lọ́mọ́ jọ wájú lórí ikú ó dúró tẹ̀lé kọ̀ọ̀kan wa abẹ́lẹ́ ọba sánú àtàlá ìlú àtàwọn ẹ̀tọ́ ọ̀sà àti alọ́kọ̀ọ́balẹ̀ tí ọlọ́ba sánú àtàlá kò ní ọlọ́mọta àti wàhálà mú